nínú àfa nàìjíríà yìí èyí tó bá lè jáde pé mo gbé àlùkìrán dání mo gbé bíbélì dání tí n bá pa nǹkan kan pọ̀ mọ́ nǹkan tí mo gbé dání yìí kóun ya wèrè wọjà kóun fojú sunkún àkọ́bí ọmọ òun lórí ìgbẹ̀yìn èyí tó máa jáde nù ọ̀pọ̀ o gbogbo àwọn ẹlẹ́bọ tẹ́ ẹ̀ náà lè kírun sí lára yẹn ẹ̀ lè ṣàdúrà fún wọn yẹn wàláìtàlá ayé àyìnlẹ́nu pé ẹ máa rí wọn bí tó jẹ́ pé àyè tó lọ́lá tó lógo tán máa fi iná búrẹ́dì tán máa fi sùn yá. ọ̀túnba rupert mà ti fọ gbogbo tébù táwọn pastors àtàfà tí wọ́n mánéèjì o ó ti fàájà seriously o ó ní káwọn oníṣẹ̀ṣe ẹ̀ bàbá ifáyẹmí àràbà ọ̀ṣun kan bẹ̀rẹ̀ sí lọ máa ṣe nǹkan sáwọn pastors èké àtàfà tí ó ṣe pé wọ́n á dé táwọn á máa bú àwọn aláwo ẹ̀ ó ní kán máa ṣe káwọn pastors yìí kán bẹ̀rẹ̀ sí ní máa sínwín kán máa sínwín lórí ọ́tà ni o bẹ́ẹ̀ ni káwọn àáfàá náà káwọn náà bẹ̀rẹ̀ sí máa ṣe gángangan lórí ìrun hmm, ó ga o ọ̀túnba ni torí ọ̀pọ̀ àwọn tó ń pera wọn léèyàn ọlọ́run tó ń pera wọn ní pásítọ̀ ọlọ́run tó ń pera wọn láàfáà ọlọ́run yìí ó ní ọwọ́ àwọn aláwo gan ni wọ́n ti lọ ń gba agbára hmm, eléyìí tún lé o hmm, ó ga o ọ̀túnba tẹ̀ sójú wọn gidigidi ni o ẹ wo ẹ ṣáà jẹ́ àjọpọ̀ nínú fídíò yìí kẹ́sì máa fèrò yín náà nípa ìsìn kọ́mẹ́ǹtì. ó ya wèrè nínú wọn tán ya wèrè níbi tán ti ń kírun ẹ rí i pé wọn ò ní máa bú yín mọ́ gbogbo wọn náà ọ̀dọ̀ yín náà ti wá ń gbàgbára ṣé irú Saheed Shittu yìí ṣé ìwọ lè pe Ọlọ́run kó dá ẹ lóhùn pẹ̀lú wà tó ń wù yìí àìmọye wọn bẹ́ẹ̀ ní Christian ní Muslim tó jẹ́ pọ́dọ̀ yín náà náà sáwà bàbá bàbá àràbà àràbà àràbà àràbà oyè bàbá Ṣàngó Ṣàngó làgìrì làkàkà <laughs> bàbá ọ̀dọ̀ yín náà sáwà tó ti ń gba gbogbo agbára tó ń lò lórí yín mi wàá mọ̀ bóyá nítorí àwọn mọ́tò sẹ̀kúáyà ńlá tó máa ń gbé fún yín àwọn mọ́tò tí ò wọ́n yẹn lẹ́sẹ̀ máa ń gbọ́ sí wọn lọ́wọ́ tó bá ti wá ṣoògùn lọ́dọ̀ yín bàbá àràbà bàbá afá ẹ lọ gbé nǹkan wá fún wọn kán múlẹ̀ ipe tó bá ti déta tó bá ti yàkàyàkà yín kán ya wèrè àbí kán kú dànù ẹ rí pọ́n ní buyín mọ́ wọn ò lágbára kankan nínú àfa nàìjíríà yìí èyí tó bá lè jáde pé mo gbé àlùkìrán dání mo gbé bíbélì dání tí n bá pa nǹkan kan pọ̀ mọ́ nǹkan tí mo gbé dání yìí kóun ya wèrè wọjà kóun fojú sunkún àkọ́bí ọmọ òun lórí ìgbẹ̀yìn èyí tó máa jáde nu wọn ò pọ̀ o àwọn àáfàá gidi wẹ́ẹ́ má ṣì mí gbọ́ o àwọn bàbá wa wíbẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ń bẹ lẹ́nu wọn tí ó jẹ́ pé social media ò gbé wọn jáde ṣe é ríru Saheed Shittu tí ò bá sí social media olórí burúkú ẹ̀ máa ta gbólágàrà wù ní olórí burúkú aláyébàjẹ́ yẹn ṣó ti yé àwọn pásítọ̀ náà wà tó jẹ́ pé bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bẹ lẹ́nu wọn kò ń ṣe àwọn òyìnbó lásán lárí àti sùtù yìí àwọn olófò pásítọ̀ àwọn lẹ́wùlẹ́wù pásítọ̀ àwọn lẹ́wùlẹ́wù àáfà ẹ má bu àwọn aláwo mọ́ ẹ̀yin lẹ́lé gbogbo àgùntàn yín síta ewúrẹ́ téèyàn méjì bá ti ní ìta ló ń sùn ẹ ẹ̀ pè sí tọlọ́run mọ́ ọ̀rọ̀ àlùfàṣálẹ̀ ń sọ ẹ̀ ń ṣépè fúnra yín àwòkọ́ṣe yín kò fún mi kò fún kèfèrí láàyè láti wọnú yín pé mo fẹ́ ṣe Islam kò fún kèfèrí láàyè láti ní mo fẹ́ ṣe Christianity òfò lẹ́ ń ṣe tó ti yé tẹ́ ẹ bá dẹ̀ kú sínú ẹ̀ gbogbo àwọn ẹlẹ́bọ tẹ́ ẹ̀ náà lè kírun sí lára yẹn ẹ lè ṣàdúrà fún wọn yẹn wàláì tààlà ayé àìlẹ́nu pé ẹ máa rí wọn bí tó jẹ́ pé àyè tó lọ́lá tó lógo tán máa fi iná búrẹ́dì tán máa fi sùn ya yín ẹ̀yin olórí burúkú yìí a sọ yá dúró tó bá mọ̀ pé fẹ́ gbèpè ìwọ tó bá mọ̀ pé o fẹ́ mọ ìtàn bí bàbá ẹ bó ṣe lọ bá ìyá ẹ sùn ní bólà ìwọ ta sí mi padà àbí ìwọ tó bá ní láńká lílo ní lọ́wọ́ o o lè ṣàṣìyàn wàá ṣàṣọ àkọ́bí ọmọ ẹ lórí gbígbẹ̀yìn táwọn yẹn bá ti wá kú ìwọ náà wàá fayé lẹ̀ ìran yẹn wàá parẹ́ bí ìran Fáráò ṣe parẹ́ ẹ̀yin olórí burúkú yìí